leave it like that ìyẹn wọ́n pọ̀ kìí pọ̀ àṣẹ introduction ìwà àdéhìtà àdáyé ìjọba àtàlá àdéhìtà àṣọjọ àwọn àgbélá tí ó fi kàlàyé báwọn àgbẹ̀mọ́ ṣe ń wáyé nípa pé kí ni tó búlọ́ọ̀kù àwọn táwọn òbí rí lónìí táwọn àwọn àdẹ̀sàlàyé bí ọlọ́run wa bó ṣe fọ ànábì mọ́ ọ̀sẹ̀lá níbi àwọn nǹkan tó súnmọ́ sáyé fẹ́ fi dé kí ìnáwó wà dánábì rẹ̀ ó dá a máa wọ̀ lórí. wọ́n pe ànábì ní káyé wọ́n pe ànábì ní sáákẹ́ káyé ní làwọn tún lọ́dọ̀ pé adágbé gbà tàbí ẹni tó ṣe pé yóò rí láì lórí àwọn àìsàn náà ọkùnrin ní information ti sọ́mọ̀ wípé lódodo ọ̀pọ̀ tó wọ́rọ̀ tó pọ̀ wá. Sòtórí pé àlẹ́sọ̀tìlá pápánàbí ọlọ́run tó ti pánàbí ọlọ́run ni wọ́n pàdánù ní káàdì ìsòrí. Wọ́n pàdánù ní káàdì ìlú ní ìdáná onílà máa ń rí láìwé àwa tó kọjá wọ́ọ̀dù wọ́n pàdé ìwé ṣááyà lórí ni torí wọ́n rí pé pàpọ́ àkùrán bàlágà àkùrán títí kùrán ń sọ ní gbogbo ibi tó wọ́ wọ́n fẹ́ fi wí orin pé olórin ní wọ́n wọ ní ìwé káàkiri gbogbo nǹkan tó ti kà níbi ìta pé nǹkan yìí ọ̀kan lọ́wọ́ ọba ti ṣàlẹ́ ìyá wọn kékeré mọ́ta. Kẹ́rí gbogbo nǹkan tó máa dúró èèyàn tó bá pè yàn ní káyé wọ́n pè ní ṣááyà tí káyé ìgbé ní ti ń padà gbígbà ẹni tí ń kọ ẹni tó dúró ẹni tó dúró pè yàn àti màjúnú ẹni tó jẹ́ wíìlì nǹkan ẹyọ kan tí a bí àwọn kèdè mọ́tò ní ilé Muhammad yìí ọlọ́dọ̀dọ̀ ní èdè ti ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ ẹ́ wọ́n mọ̀ pé irọ́ òṣèlú ẹ̀rí wọ́n kì í ti pé ẹni tó gbé ìdálẹ́ tó wájú àtúndàgbà kan tó dé fọ́ọ̀tì ló wá pé bàánẹ́ bí ọlọ́ọ̀ láàrin àwọn lọ́pì oh, di sọ pé àlọ́bí àìkú rọ̀ súlẹ̀wò fàmúlẹ̀wò mú ti ó mau wọ́n láwọn òwò òjíṣẹ́ tọ́lọ̀ wọn mana? mọ̀ oh, nípa di dalam. Saya ti dàgbà ṣé yẹn tí ò parọ́ láìpẹ́ àti àti ibi nígbà tó ti ẹ̀kí rọ́ta pé bàbá pé wọ́n ti hàn àpárẹ́ tí wọ́n á fẹ́ dé so ẹni tó máa ń pè náà yóò parọ́ torí Hmm. gbogbo àwọn náà ṣe màjí ìgbà wa ta nítorí tí wọ́n bá gbogbo nǹkan tá ń ṣe sí ìjẹ yọ ọ̀kan náà ni àwọn yòókù ọba àgbà ni hmm, ọba àgbà ni bẹ́ẹ̀ ọba bá ti ṣe ẹ̀yọ̀ kan náà ní ara máa fà wọn ọ̀rọ̀ wọn ní ìtàlẹ̀ bẹ́ẹ̀ náà ló lórí olórí òde wà kó mọ́ parọ́ ẹlẹ́ náà tí wọ́n náà nínú iṣẹ́ tó bá ń yẹ lórí ẹ̀kọ́ dáná tó bá wílé yóò wílé kọjá la yóò wílé yóò fi ẹ̀yẹ kọjá la yóò wílé yóò tó kàn òun tẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí wílé ló gẹ̀ẹ́dẹ́ lọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà wọ́n fẹ́ dé tó tọ́lọ́ wọn bá fẹ́ tó tẹ́kì lòwú wà nábì sálà ọ̀sán lá ìfọ̀kànnà lè tó lé lóòótọ́ àwọn àkànnú àwọn àlùfẹ̀mú wọn máa ń tẹ́tí sí ìlọ́lọ́ àwọn bá sọ fáwọn láyíká kẹ̀lé ìfọ̀míṣà táwọn náà máa ń dùn táwọn àwọn ìyá òun àwọn tí wọn lórí rẹ̀ àwọn kókó ìpàdé ní pé wọn lè gbẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn bá gbọ́ pé owó kìíní yẹn ọlọ́run wá fẹ́ tẹ̀lé ta tọ́ tẹ́lá tó tọ́jú ṣọ́ àwọn àtàkà díẹ̀ bẹ́ẹ̀ láti ọlọ́run bá sọ wípé kùránì yìí wọ ìnáwó látàzílò rọ́pìlà kùránì ìfọ̀kalẹ̀ ọlọ́run ọba gbogbo ìdá ọlọ́run sọ̀kalẹ̀ nàzàlà bíbẹ̀ owó ìgbì jìbìrìlù tó jẹ́ ẹ̀mí mímá tó ti fọkàn tán ló sọ kalẹ̀ aláàkọ́líkà nípa kúrú nàmínà lòdì ọlọ́run bá sọ kalẹ̀ lórí ọkàn rẹ̀ kí wà ní àdìkìlọ̀ náà tó máa kìlọ̀ fáwọn èèyàn bèrè sáárẹ̀ àrùn ìjẹ̀ pẹ̀lú ìdílé lágbáwá tó kéré tó hàn. وإنه لفي الزبر الأول إذا القرآن لي الكل آية للصنبي nítorí àwọn kùránì yìí irú tẹ̀ náà ti wà nínú àwọn àkọọ́lẹ̀ tó wà sọ ẹ́ tòkè tó wà sílẹ̀ pọ̀ kùránì ọmọ jẹ́ mọ̀kọ́ ẹ̀kọ́ ìmọ̀ àbẹ̀rẹ̀ rẹ̀ hmm? náà ọlọ́run wá ní tí kùránì lè awàlámíà fún làwọn ṣé kò tún fún ọ ní báyìí pé àwọn apá àwọn lè sọ ìlànà àwọn ìlànà ìfẹ́ta lóbi àkọọ́lẹ̀ rẹ̀ mẹ́ta wọ́n sọ pé yóò wà na wàláwọ̀ lè sẹ̀dáàbò àdàkọ́ àbílò àdàbí táàtàkọ́ kùránì kalẹ̀ lórí kan àwọn èèyàn àwọn apá àwọn apá àwọn tún bá àdàbí ti fi ta bá ń tọ́ kalẹ̀ káwọn tún lè ṣe lágbára ìgbélé ìgbẹ́lẹ́ ìdílábọ́ làwọn sọ ohun àánì kífà kọ́ ààrẹ tó lágbára lágbára ẹ̀rọ pẹ̀lú tó jẹ́kùn títà tí ó èèyàn bá kàkà ẹ̀ ẹ́ fákọ̀ọ́ àwọn àlẹ́ yìí kó wá sí ẹ̀yẹ wá kà fáàmù lágbára kánádà sọ á kọ́dà àwọn tá a lọ́wọ́ bá gba àlẹ́ sọ wílé ẹ̀ máa ká ló dìbì mọ́kùnrin kò ní bàbá èyí ni ọ̀pọ̀lọpọ̀ àfáàtú lórí ìmọ̀láwọ̀lẹ̀sẹ̀ náà wọn bá náà ọ̀rẹ́ náà wọ́n wá rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n tún ó wá sọ̀rọ̀ ìjà rẹ̀ wọ́n ní àlàáàdọ̀ ó ní ní ẹranko tí kò lè sọ hmm? pé àjùmọ̀ òṣùbà pé tó pẹ́ ẹranko yìí sọ làǹpẹ̀ àjùmọ̀ tòtùbá wàá pé máa náà tẹ̀lé àjùmá ibi táwọn fẹ́ fún táwọn òní ní ó wà ní kura ní ọlọ́run bá tọ̀ ká lè fẹ́ ra kó fún òbí tó rárá nígbà tó wàá kà pé òun ló wá ya ló wá ń kà pẹ̀lú èdè ara pé òní tẹ̀lé ìlọ́pàá púpọ̀ ọlọ́wà ni tó wá tó á lè wà máa tàbí dára bí ìṣẹ̀yà kìí sàwọn ṣàyà kí nù táwọn tẹ̀kan bá wọn wò hàn tẹ́ ń bá wọn dábì bá ṣe tẹ́wọ̀n fún àwọn information ṣàyà kí ló kọ́ ló sọ fún wọn kìí sàlẹ̀ lẹ́nu ọ̀mọ́ yá ń bàbí ìlànà kò tí bá wọn mú wọlé ṣe láyà tàbí ìmọ̀lànà torí pé àwọn ṣàyàtí àwa àṣàbíkà àwọn ẹ̀mí tó dọ̀tí ìpò àníwá mọ́ wọn níbi tó gbà sí gẹ́lára ọmọ yẹn sábẹ̀ ọ wọn lágbára tó lóde ìnáwó àníṣàmáyé làwọn àwọn pé kí ni wọ́n lè gbọ́ kankan nípa àfihàn kò bẹ́ẹ̀. sọ̀rọ̀ pé wọ́n gbọ́ nígbà tí wọ́n á gbọ́ owó wọn á gbọ́ nǹkan tó pọ̀ tó báyìí tí àwọn ará rẹ̀ tí ó wà ní ìsìjáàmù tí ó sì ní pàtó ọ̀pá tí ó sì tún ní ìbọ̀nàmọ́nà kò lè ṣe. lẹ́yìn ọ̀dọ́ làwọn bá sọ tán lọ́wọ́ àwọn ọmọ sọ̀rọ̀ sí ọlọ́wọ́ àìsàn àti ìbùkún àlàáfíà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ṣẹ̀yà tọ̀wọ̀. ẹbí ẹ̀fọ́ yìí rẹ̀ tí àwọn ṣẹ̀yà tí wọ́n sọ kalẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ níta àti ọba fún mi kàn ń lò yóò kò yíra rárá yóò mú jàpá yóò fi sínú agbádá yóò mú pàrọ̀ yóò fi yóò yóò kó àtọ̀ ọ̀rọ̀ tẹ̀ ká tó pè wọ́n. ṣé màá má lè jọ bẹ́ẹ̀? tẹ̀lẹ́tẹ̀lẹ́ àlàfíì àpáàkì àpè òkúrò àgbà ẹlẹ́ṣẹ̀ ńláńlá ní àwọn ṣàtìkù bí ìtàkùn àpò hàn. يلقون السمع وأكثرهم كاذبون àwọn apáàkì àwọn òkúrọ́là àwọn ọ̀dẹ́gbẹ̀rẹ̀ wọ́n máa ṣe bí fáwọn gbọ́ kan wọ́n tẹ̀ sí bí fáwọn gbọ́ kan sẹ́wọ̀n bí bàbá tó ń wo fíìmù wọ́n máa fẹ́ so àwọn aláwọ̀ lé sẹ́wọ̀n bí káàdì bá mi jà ní ọ̀dẹ́gbẹ̀rẹ̀ so apart from that some of why to sọ̀rọ̀ shayatin àwọn tó jala lo dani dani ku na ba ma o ma te gba ibi lo to la mo gbọ́ nǹkan wa aktaruhu kani òpùrọ́ tó lọ olùkọ́ wọn lẹ́yìn àwọn ọ̀dọ́ kan lórí oṣù ara lẹ́bàá tó ṣáà ìlà mẹ́rin yàtọ̀ ní wọn lọ àwọn tó ti sọ òtún òwúrò ni wọ́n ń tẹ̀lé wọn sẹ́yìn orí gbogbo agbóyọ ọmọ wọ̀ wọ́n ní lè lágbára tẹ́bá fi wá tàbí jábọ̀ ẹ̀dá àwùjá à ń túlé lò à ń túlé báyìí kí ló jẹ́ báyìí báyìí ní ìpè àrí ilẹ̀ kan láti ìgbàgbà bí ìsàlẹ̀ ló láàyè ẹ̀ òní òkè òní òkè ẹ̀rọ wà òníwájú náà bó ṣe rí yẹn àwọn àfáà wa ní sèyàn bá mọ tọ́lọ́wọ́ ọba fi àwọn olórí rí wípé bí yẹn ní àkọrin ẹ̀fẹ́ ń dẹ́gbà tó o bá fẹ́ kó jẹ kókó ibi tí kókó ti dáa jù lòkè lẹ́rọ́gbà òkè ní àpò ní tí máa ń jẹ níjọba bá jẹ gbogbo bẹ̀rù tán èyí yóò dáa ló wà ń sálẹ̀ ìjá ẹ̀rọ gbélé náà tẹ̀wé ẹ̀ bá pàwẹ́ ya ọmọdé wọ́n lè lè náà ìjá ìjá ní ìmọ̀lẹ́ ọlọ́fẹ́rún làwọn olórin wípé àwọn àwọn òkè ẹ̀ nílé kábà ní kẹrọ pé kó bá ti jẹ kó bá ti lókè ẹ̀yìn pé kéèyàn níwà dáadáa kó sọmọlúwàbí rẹ̀ tó wà lókè tí ò bá ti wú nǹkan pẹ̀lú gbogbo agbo ni mo wọ̀ kò sí ikú mo lé kò sí ikú mo lé wọ̀ ó lè yàn ó lè parọ́ ó lè pé ṣé mo máa ń jọ rẹ̀ wà náà mo yà kò lù náà ó máa sọ ọ̀kan tó ń bí yóò tó àgbà àṣà ìjọbi náà tọ́ yóò parọ́ yóò yíyan ìjọbi tó bá ní ìdí ìkàtúmọ̀ lọ́dọ̀ rẹ̀ tó bá kúkú yóò gbogbo ó bá gbó olóòlì ó bá mú fún lọ́la pẹ̀lú yẹn tí ṣe Muhammad sọlá ọ̀sọ́lá sójà lápẹ̀rù ìjẹba náà nínú àwọn olórin lẹ́yìn lẹ́yìn àgbẹ̀kọ́ ìlú ọ̀sọ́ ìbèbè ní ti ọ̀kan náà ti máa ń ti akọ́kọ́ ìyàwó ìlà àkọ́kọ́ ọ̀rin àdídíní ìdá oníṣẹ́ta ṣẹ̀yọ́rọ̀ ẹni tá bẹ́ẹ̀ kankan bá wá kọ ẹ̀fọn tó fi yàn èyí ló fún títì. فإنما أنا الطاهر المحكي والآخر الصلاة èmi gẹ́gẹ́ ní ẹyẹ tí wọ́n ń kọ́pì àwọn yòókù ẹ̀ kó làwọn pé ẹnìbọ̀dì tó bá ń dórí ìṣẹ̀lẹ̀ wọn lọ́wọ́ ọ̀rọ̀ lórí mu. sọ̀rọ̀ pé sẹ́bá ti wo wílé ọ̀dọ́ ẹ̀ orang wà wọn lórí àbúrò yìí náà sọ pé òun ní ìbáni bá ta àwọn ẹyẹ yòókù àwọn ẹyẹ yòókù ní ìdílé kankan ẹ ẹ ìdílé kan ọba ini kankan èwo ní Eh, ìbá kan ọba boleh ní ẹ kọ̀ọ̀kan ẹ mà gbọ́dọ̀ kò sí táwọn sọ pé ṣé màá máa sọ فنقول إن هذا القرآن يهدي إلى القرآن يوضع من الفحشاء يوقف به الهدى يلهم الطعام يلهم الأسئلة يلهم الدين then nǹkan tí mi ò bá tẹ̀ka fún ọmọpa rẹ̀ lọ́ọ̀kì ẹ̀gbọ́n tó máa ń lọ́ọ̀kì nǹkan bọ́ sí ó lè bọ́ sí kó fi délé kò dé sọ̀tẹ́ ìmọ̀ bóyá ẹgbọ́n mi wọ́n ní àtàwọn ọjà tó sì rí lọ́ọ̀kì fi rí sẹ́yìn ìlọ́ọ̀kì máa nù pé pọ̀tẹ́ lọ́ọ̀kì náà ló mọ̀ wá ti ṣe lọ àti lóòtù lọ́ọ̀kì ní ilé ẹ̀sìn ìka àwọn kò lè mú ọtí olóòtú yìí wọ́n pẹ́ ìkan náà pẹ́sẹ́ǹtì wa dáàbò lọ́ọ̀kì ilé ẹ̀sìn ìlú tó ti gbé ìkàwé ẹ̀sìn ìlú lọ́ọ̀kì bá pápá níjọ́ tó ta ìwà ìlú ní mọ̀ ń tẹ́lẹ̀ ìlú jáde padà ní torí lọ́ọ̀kì ìgbàgbọ́ mọ́ jẹ́ pé àlẹ́nìkàlà ó dá àwọn olórin tẹ́ ẹ mọ́ olórin ìlú ojú kan ìtẹ́nìkan sọ̀tá òun ti wá fà òun tó bá ti ṣe dáadáa tó yẹ òun ní sáńdà oníbàlù wá lò lè wà ọ̀rọ̀ nǹkan tó dá lè gbà ẹ̀dá lọ́bẹ̀ wọ́n ti rí tó dá ẹ̀dá lè rí tó dá kò kọ́lù kò ní ṣe àkọ́rẹ́ ó ní gbogbo làwọn àpá àmọ́ àwọn tó ń sọ́dẹ̀ adà sọ̀rọ̀ àwọn kan sọ́dẹ̀ bí ìkàṣe wà ní north a ó kọ̀rẹ́ tàbí ó kọ̀rẹ́ gbogbo nǹkan bá rí sọ náà àwọn gbà àwọn táwọn já fẹ́ ètò fáwọn jogún àwọn àdájọ́ ọlọ́run àwọn bọ̀dọ́ a lè lo ọ̀rọ̀ yìí kí kọ́lá bá wa àbí ìtura jẹ́ rọ́ọ̀bẹ̀ ọ̀pọ̀rẹ́ lọ́sọ̀rọ̀ nípa àtúlára bá lọ́gbẹ́lá dé ara àtẹ̀kọ́ àfẹ́kù aláwùjọ wa náà àwọn kan lọ fèsì ká máa ka nàwádìí àwọn àtàn táwọn kò dàbà àkójọ tásán fi ń pàwàdà ṣẹgbọ́lódò ní míyẹn àwọn tẹ́kẹ̀ síríọ̀ wọ́n wá wọ́n wá wọ́n wá tọ́nù ìwé lọ́dọ̀ àwọn tó ṣe pé kẹ́ ẹ ti wọlé káwọn fẹ́ẹ́ fà ẹnìtìn táwọn bá wọn. táwọn táwọn bá fẹ́ sáwàdà gbogbo èèyàn ni wọ́n ní sàn lọ́bẹ̀ wọ́n ní sàn lóde ọ̀hún wọ́n lè jọ wọn wọ́n lè jọ ìmọ̀ wọ́n lè jẹ́ ààyè wọ́n lè gbogbo ẹ̀ nígbà tí wọ́n tó kọ̀rẹ́ tó bá àwọn sábà rẹ̀ tọ̀ gbọ̀ngàn wọn àpamẹ́ láwùjọ tí wọ́n tó fi gbogbo ìta ayé rẹ̀ nínú kò mọ̀ gbàgbé kò mọ̀ mọ̀rí èyí tí ó bá ká ti dé kí ó jọjú kí lọ́wọ́ yìí ló mọ̀ ọ̀dọ́ dáhàní àwọn onímọ̀ ti gbogbo gbogbo nǹkan tó wà yẹn kọ́ ló kọ̀rẹ́ èyí tó kọ̀rẹ́ àwọn òfẹ́ kan mọ́ wọ́n ti kàwé nílẹ̀ wọ́n ti kẹ̀lú ọ̀rẹ́ tí wọ́n wá fi fà kàn àwọn ọlọ́run ọba ṣe lóore jù ní àwọn àdájọ́. àlejò ọ̀gbìn kẹ̀kẹ́ ìrọ̀lẹ́ náà wọ́n la bọ́lọ̀ tí ó ṣe rí ni pé àwọn àfa ń dákẹ́ ẹ̀sìn mọ nǹkan tó fi gáàdì àwọn ẹ̀sìn ẹ̀sìn wọ́n sì mọ nǹkan tí àwọn èlò fúnra wọn bọ̀ táwọn tí àwọn òdàwà táwọn wọn wà yẹn kó lè sáré pọ́n táwọn wọn bẹ ètò dáńbẹ wọn bẹ ètò dáńbẹ. bọ̀bá àwọn ṣe mọ sí wọn yẹn àwọn ní òdàwà wà máa lẹ́ nípa àgbà táwọn òdàwà máa fi kó nù àwọn mi kàn yín ló fẹ́ lò kọ́ sípò àbàbá yìí كان يفعل مقارب كيف هو على حكم الطريق مثلا رجع مثلا ابن كثير رحمه الله وإن البداية والنهاية مصورة وننتهي إنسان ما بعد سنين لما قد الله طوال لقد تجارية للإنسان ولا كيان wọ́n ní yàrá yáyà gbogbo bá dé òpin wọn ni lórí ojú ara wọn sọ̀rọ̀ sàkó. so but àwọn akẹ́kẹ́ náà wá lọ nígbà wọn dàda ní àwọn wọn láyà ní kọ́lá tó dé ara wọn àwọn ọ̀rọ̀ yìí jáde sẹ́yìn àwọn àti gbogbo àwọn ẹ̀fọ́ ń gbèrò ẹnìkan wá fẹ́ gbọ́ àwọn ọ̀dọ́ tẹ̀lé. bàbá tẹ̀lé sáà fẹ́ wà á gbogbo ọ̀pọ̀lọ́ lè fi gbọ́ àwọn ọ̀pọ̀ tó yọ yọ. wọ́n pe olórí ní àtẹ̀lẹ́má terima menurut hati. Orang تميما بطرق اللؤم أهدى من القطر بنو تميم منذ نتينا في جينا منه ó mọ bẹ̀rù ẹ̀yẹ ọ̀rọ̀ àlọ́pọ̀ lè ẹ̀sẹ̀ máa ní ìdíkàtí pé ìyàwó náà ẹ̀rọ pé tó ló bá ìta àti wá gbogbo kẹsẹ̀ òdìdé ìyàwó tẹ̀lé mi ó mọ gbogbo ọ̀lẹ́. aláwo sàlákà tó làwọ̀ ṣáájú ìlàbọ̀ ńlá. títẹ̀ tó ń bá mi fi gbọ́ ọ̀nà tó lè fi tẹ̀sí dáadáa ní ìtọ́nù àmọ́ àti orí ìlà oòrùn èèkọ̀ lọ́nà ẹmọ́gbọ́wọ̀ gbọ́lápọ̀ ẹmọ́gbọ́wọ̀ wà ní ìta ìjọ òjò dé wà láwọ́ alábòrò fàní aláàbọ̀ àrẹ̀kọ́mọ̀ láti gbogbo aláàbọ̀ àrẹ̀kọ́mọ̀ tẹ́wọ́n ìlú ẹ̀wọ̀n ìlú ẹ̀wọ̀n ìlú tá a bá rí ìtàn kan àlàáfà ìkọmúlà tí iná orí wa gbé kan iná ẹ̀gbọ́n láìsí ọ wá gbé ìtàn kan ẹ̀gbọ́n mélòó ní ìtàn mélòó ní náà títí ìdí nígbà tó fẹ́ẹ́ sọ yìí lójú dé wàlọ́ bá àlàáfà ìkọmúlà tí rọ́ àtà àtàmì wọn ní bá èdè làwọn àlà ìtàn tí iná gbé tí tẹ̀lé ìwà kiri látọ̀ pẹ̀lú lóṣù gbére lọ. Ẹ̀sìn sọ pé ó yí ojú débi pé ó bá ní ìdòtí náà yóò gbogbo ya wọ́n rí ọ̀sán tẹ́sí pé. Ọlọ́pàá tó wá sọ ẹ̀ kí ló kẹ̀sí wa sọ mẹ́rin tó bàánú tẹ̀lé ìwé sùn. Pé àná ìsọ̀lá sọ́lá àná sọ wípé شركة هو قلت حديث القرآن إذا هو رأى في المنزل أحب بني تميم موضع تميم وسوء فلا يقول فيه إن يبيه ممكن أن أنت لا تلعب الصباح كمية عن بعض أقول النبي صلى الله عليه وسلم ولا إسماعيل إن أمام النبي صلى الله عليه وسلم fi dẹ́yìn nígbà kan kó sọ́dá kan wá àyè tó bá rí i lọ́dà kan rẹ̀ kọ́ ní bàtà àwọn ìjọ mi dẹ́yìn àyè tó sọ́dá wọn pé aṣáájú ó máa di alàgbẹ̀já òun aṣáájú ó máa di alàgbẹ̀já. òun lọ sọ sí ìṣẹ̀lá ìjọba irú orí ìwà àwọn ọ̀rọ̀ tó lẹ́nu sáńtà ló gbé aṣọ àwọn òkè òfò padre. Lei ha lavorato sulla vita, Allah Sallallahu Alaihi Wasallam, cui si guardano, poi si mantetti, non ne guardi, fanno andare giorno, mantetti trovare, guardate, quando, a poi lui da Medina, lo agbọ́pọ̀ ánìkà tó jẹ́ ìmọ̀ ìmọ̀ níbi ìtumọ̀ ìmọ̀ níbi pàpọ̀ àì ìmọ̀ níbi bọ́nà ọba ṣe kó ní ìmọ̀ níbi bó ṣe mọ́ mú ọ̀nà ìyá sí ìlàwọ̀ ránì ìmọ̀ káyìnà sí ìfọ̀nà àhámà ní àgbà àgbọ̀ àgbàgbọ̀ ánìgbọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ àgbà náà ní kó náà àgbà ولا نشرك بربنا أحدا àwa a ò lè ṣe àmì mẹ́ta kan pẹ̀lú ọlọ́run wa ká mú ẹ̀rù kankan ẹ̀lẹ́ káfí sọ̀rọ̀ lẹ́yìn ààrẹ lẹ́yìn bá ti wọ́n kọ́ wò kì í ṣe pé bóyá wọ́n súrà bàlá ní ìgbé ẹ̀yìn òsì máa tó náà wọ́n ọkọ̀ sọ fún wa nípa álámù wọ́ọ̀dù báwo wọn ìfọ́sìn tó ọkọ̀ sọ fún wa náà kọ́ gbogbo ẹgbẹ́ wọn náà mú sílùkà lọ́wọ́ iná ààrẹ tó ti central in Islam ilé nídìí lóòótọ́ àwọn àwọn àdúgbò mi lọ gbé àwọn álámù pé tọ́lọ̀ bá kára àpá àbákúndé aláàbò náà ń kọ́ ara àtàkà gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ ọ̀nà ìgbọ̀dọ̀ ṣe lò. Tòlùbí kí ni sọ̀rọ̀ pàtó yìí kó sì pè wọ́n àgbà ṣe kò tí ò lè ta ni. Ọ̀rẹ́ ìtọ́jú tó pé á àpéjùjú afẹ́fẹ́ báyìí dáadáa jù. Lẹ́yìn lọ́wọ́ máa ní wọn ìjẹun náà wà á nà ó tà á عزة ربنا ما اتخذ صاحبة ولا أخبره الله تعالى جد ربنا كتب الله وراءه حكم وتعالى وجد تعالى نزل على وأنت كذلك الله تعالى هو كذلك lórí tó fi gbé ìlẹ̀. Tàpá làlọ́dọ̀ bá kọ́ ara àtúmọ̀ rẹ̀ ní kàkiri. Ibi nǹkan téèyàn ò ní àbí tí ò tẹ̀ kó máa pé èèyàn ṣe bẹ́ẹ̀. Wọ́n ní lágbájá yóò tà náà wà mọ̀. Kò sùn àwọn ẹsẹ̀ bíi pé ó kó pìtẹ́ ìpè. Àbí ìwà ìṣètọ́ nínú ẹni tó sùn àtẹ̀sí irú òfin ta ló lè láti jí. sẹ́wọ̀n fún òun jẹ́ ọ̀ gbèdè kan so ah kájọ́ ti jọ òdodo òun náà tó ọdún àwọn oṣù wọ́ra ní òbíjọ fíìmù sí ń ṣe ẹ̀kọ́ máa bá pé tó bá tẹ̀lé àjọjú àpòjẹ̀tò ó fẹ́ sọ fún òun tó lóòótọ́ anybody tí bá ti ń pè sẹ́ẹ̀lì kan ní wọ́n ń sàṣejù èrò ló se jù bẹẹ náà ni wọn sọ pé tààlà àbí àṣìṣe bí àpá kìí kó ní má àmọ ń ṣe bí pé òní mọ́ lọ ẹ lẹ́kọ́ so tààlà yìí ibo ló wá á tààlà. tẹ́wá nìkan àlà ọ̀gá ẹwà sà láti àgbòrò wípé ẹwà dáadáa tẹ́lẹ̀ ìjọba ti ga jù tàbálù lọ́wọ́ máa ṣe gbogbo ìlú àrí tó bá ti ga jù tó bá fẹ́ lò gbogbo agbára ló lò lóbìnrin tó tó túmọ̀ tàkálù fún lọ́wọ́ bá fi lítà àálá fún ara rẹ̀ nǹkan tó bá ní kàkálù òun náà ni máa ń dókè láti kú bẹ̀. ẹ sábà mọ wò ó ẹni tí bá ń kọ́pì ẹ lórí tí kàkálù ń tẹ̀. ní àwọn fẹ́ kọ́pì ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo ọ̀hún rẹ̀ àjà ẹ omi gbóná tó ní ẹgbẹ́ ní àwọn fẹ́ kọ́pì tí ó fẹ́ ti kàkálù gbogbo ẹ lóde yóò fi ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ẹ́fọ́ọ̀tì ńlá ńlá ní oṣù ṣe tó bẹ́ẹ̀ náà ni pé ẹ̀ka fẹ́ gun nǹkan tó bá ti kà tó bá ti ga sí náà ní ẹ́fọ́ọ̀tì fi hàn lọ́kùnrin rẹ̀ ní tààlà tàbàlà tà tààlà ìta fọ́tàlà ọlọ́run ní ìpínlẹ̀ wà náwó tààlà ìṣẹ́sọ̀rọ̀ bìnnà títóbi ọlọ́run ọba wa gbígbóná ọlọ́run ọba wa ó ga gan-an. جد العظم من كتب راحلة ولا ọlọ́run ọba òṣù ìyàwó òṣù dì àwọn abáta làyè pé kí ló dé tọ́lọ́run ọba tó ṣe tó rí pé mọ̀tàlá bàbá ìbátan. شوف من صبر صاغبة ضوالا وهو من صبر صاغبة ضوالا Kùsùmọ́ ká gbọ́yé mẹ́. Ibi ọlọ́run ọgbò níyàwó àtọ̀ wọn. Tó ṣe pé méjèèjì papọ̀ nìkan ní nǹkan tí a lè ṣe náà fi wù. Pé àwọn èkó níyàwó àtọ́rọ̀ òkọ pé ó yá ń kò báyàwó ní àdúgbò lọ́mọ ní. Èyí tẹ́wọ́n ìgbà sọ́kọ́ àtọ́rọ̀ ìgbà sọ́kọ́ ọ̀wọ́ lọ́la. Nítorí kò níyàwó àtọ́rọ̀ ọ̀sán àárín kò lè wọlé méjì pọ̀ tó báyàwó ní. Àbúgbà máa ní ọlọ́ọ̀ta ní ilé ìmọ̀ tábìlì àtọ́rọ̀ nígbà tá wà náà ó fi wà láàrin wá ládàájú ó sì máa tábàrà sí tọ́líbàdé àtọ́mọ́ àtìyàwó ó wà pápọ̀ wọn dáwọn àwọn kò ní dàgbà náà tó tẹ́wà mọ́ áyà yìí nínú kòránì tí àwa ń ké nílùú tiwa tó jẹ́ ìrẹ̀wá ẹ̀ka àná láàrín tọ́lọ́ àbá ti ń sọ̀rọ̀ ibi tí wọ́n ti dì àwa ń tiwa yàtọ̀ fálákọ̀ọ́kọ́ tá a bá ti ka ẹ̀ ń ná. سمينا قرآن عجبا يجب سامك وأن لوانك وأنه تعالى كلمة وأنه قال يقول وأنه وأنه وأنه وأنه لواقع وأن لمسنا السماء لك وأن قلنا له وأن وأن وأن وأن لواقع بعد الإسلام ودعوة القرآن àwọn akólókè wà pàṣẹ wọn ti jẹ́rìí bí táwọn náà ká àgbẹ̀sán pọ̀ wọn ká wọn lọ náà pọ̀ bá àgbẹ̀sán pọ̀ rẹ̀ wọ́n wá lóko ìlà. so wọ́n ní ìtawà ká òun kọ́ ìtumọ̀ òwò kan. jùmúrò ìfọ̀rọ̀ jùmúrò bá ń gbé ìdè jùmúrò àwọn ọ̀rọ̀ àgbègbè o ẹgbẹ́ mi àwọn bí lóyá pọ̀tẹ́ẹ̀nù tẹ̀lé ìgbìmọ̀ àwọn náà tẹ̀lé ìgbìmọ̀ kàkà àdá ẹyọ kàkà àwọn òṣìṣẹ́ ẹ̀sìn kátó sọ bí ìdí kátó lọ bọ́tí kátó lẹ́wà kátó lọ bọ́tí tọ̀ ní títí wa ìmọ̀ ààrẹ àfa àwọn oníṣàmù fún àwọn oníkọ̀ọ́ta oníṣàmù kó làwọn máa Hamza bin Zayyad nínú àwọn ọ̀rọ̀ àkú àti Kìfáì Ali Kọ̀hà Hamza nínú àwọn afá àkúfà tó ń jẹ́ náà ó jẹ́ lọ́la olówó láti gbogbo ẹ̀. Kọ́lọ́ ta wà á ní wà á ní wà á ní wà á ní àwọn àyíkù máa pọ̀ jù wọ́n lọ àwọn ka wọ ẹ̀yà òwú làwọn apáṣẹ wa ń bá a lò lẹ́kí ní ìtumọ̀ rẹ̀. Àlọ́ mi jẹ́ obìnrin جزاكم جزاكم جزاكم قل الدجاج وصفي والذي يختاره الأحبيون في هذه الصور أولي ناو تقوية الجواب أبي tí àmàwọn onínáwó fi hàn táwọn tí ó sì rí sóra ilé ẹ̀rọ mẹ́ta orí pé ànáwó màtánà ní ẹ̀lú wáhìí any part of this surah àbí any area tó bá ti rí pé ó bá lárí kì í ti ọlọ́run ọba tó sọ kò pé ọ̀rọ̀ náà ló sọ pẹ̀lú ìtọ́wọ̀ wa lọ nígbà kí ni ìtọ́wọ̀ àdìyàn hmm? pé àwọn ó kà pé kí làbí yí á ní ẹ̀rì pàdé wà máa káàkiri lè lọ́wọ́ ìdíri èyí bá gbé ọ̀rọ̀ àjẹmú fúnraẹ̀ ọ̀rọ̀ tẹ̀mí sọ àátọ̀ ń bẹ̀rẹ̀ pé ìnà kẹfà kí ni ọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n ìgbìyànjú kó ó hẹ́ àìláyìí ìwà ànábì sọ wípé wọ́n rántẹ́ sí ọkùnrin ìlú ààrẹ ànáwò tàmá ànábà òjòjé àwọn kan náà àlùjẹ̀ ní wọ́n tẹ́tí fàkọ́ọ́lù àwọn àlẹ́ ń wá sọ wípé kọ́ọ́lù for any ìgbàgbọ́ ìjẹ̀bú láti wọ́ ní kọ́ọ́lù ìjẹ̀bú òní ìnà fẹ̀mí ìyàkúrú sí tàbí tọ́lá ilé lọ́gbà tí iná àti àtàbà tẹ̀lé tó bá yẹ kí ẹni tẹ́ẹ̀tẹ̀ kan láàrin ìjẹ́ fẹ́ẹ̀rì pọ́ọ̀tù tẹ̀lé ẹ̀rí gbọ́ngàn òun ni iná lẹ́nu ìlú pẹ̀lú pé ìfẹ́ tí kò lọ lọ́kùnkùnlọ̀ ẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ẹjọ́ fẹ́ kó nítorí ìgbésẹ̀ bá bá ti ké tó fẹ́ pọ́ọ̀tù iná ni kí n sọ́dọ̀ ìgbà kọ́ọ̀là ìgbẹ́yìn ló àbá ẹ̀ kọ́ọ̀lù lẹ́yìn sọ pé ọwọ́ ẹ̀yẹ ẹ̀gbọ́n àbí kọ́lá tẹ́lẹ̀ ń na àbí ìkọlù bàbá ń bọ̀ ọwọ́ ẹ̀yẹ gẹ́gẹ́ ni mo fẹ́ kó ìnà e ní ibẹ̀ tọ̀ náà bá ti bà kọ́ iná e tẹ̀lé náà bá àti iná e tẹ̀lé náà bá ìkọ̀ ọ̀rọ̀ àwọn ìlú tọ̀ á ń dàrú ẹ̀ ẹ̀tọ́ àtàwà ánàwò ọ̀tọ̀ ní túnmẹ̀ ẹ̀tọ́ àtàwà ánàwò ọ̀tọ̀ ní túnmẹ̀ oríṣi náà ni wọ́n sá ọ̀tọ̀ tí ó jẹ́ ìgbésà lẹ́nu sára ọ̀tọ̀ tó ti jẹ́ kó àárín tó lè fi pàrà ga sí ìbá ṣe wípé ẹ̀yìn lẹ́yìn ṣe é rí àríwáyà hapù táwọn káàdì tó padà gba ogúlé ayé tó bá fi ìrírí tó bá àwùjọ ẹ̀dọ̀ kí é ti kó ti ń tẹ́lẹ̀ bọ̀ ìfáà ní ìlú tiwa onígbà tó kí wọ́n ti àwọn kùránì yìí wá láti àwọn orí ni wá ṣùgbọ́n òun ló wà fẹ́ ṣe iṣẹ́ ṣe fún ayé lọ́sẹ̀ tí wọ́n kà lé lọ́sẹ̀ lé là ń lé nu dé múná kò tó máa ṣe kò sí àdúrà lọ́sẹ̀ èyí táwọn akáàlẹ́nu tá a bá wá bá nù ẹ́ olórí ìdí àlọ́ kọ̀lẹ́ kí ló dé tẹ́ náà fi di gbà rẹ̀ nígbà tó pé àpá tó jẹ́ àpá àpò ìgbéró àpá àpò pààyà kí ló dé tó ń pààyà wáyé nàìjíríà ló bá lè má ká nígbà táwọn sì lákòókò wá àti wọn wọn ní lábẹ́ wọn àti láwọn tẹ̀lé ìgbà tó balẹ̀ sí àsìkò àwọn al'adu ìsìnmáyé gbogbo ẹ̀ kí ni wọ́n ṣe pẹ̀lú gbogbo ìdílé ìjọba àwọn gbangba wọ́n wá rí jókè àwọn fẹ́ tẹ̀ wọ́n pa tí gbogbo àwọn òṣèlú tó wà lọ́jà àti ẹ̀fáyà wọn tí wọ́n lè nà wọ́n wá kọ́ wíṣẹ́ àwọn àpá. Kò sí pé àwọn tí àwọn afẹ́ tún wọ́n wá rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó wà láyé ní ògbọ́láwá nígbà tó wà nàìjíríà lẹ́yìn wọ́n lọ fún ìgbà ògbọ́láwá ló pẹ̀lú indonesia tó kúrò náà àwọn òbí tó pọ̀ jù làwọn akọ́lé ni wọn. tọ́ọ̀tù fa ẹ̀gbọ́n náà jẹ́ mùsùlùmí ló jẹ́ kálífẹ̀rà ìsìlámà kọ̀ wọ́n wá ní káwọn túnṣe ìrọ̀ àkàtà rìwáyà ọ̀rọ̀ àtúnṣe pé bí ẹ̀bá ti gbọ́ basic lábáwá tó lè fẹ́kọ̀ọ́ àti a kò a sì lòun ṣe yí pé tó o bá gbọ́ náà jẹ náà wò ló gbé tẹ́lá àwọn yóò yóò bá náà bá gbé pé òun pé báyìí kọ́ bá tó sáà kọ́ bá ọ̀kan ìkejì ní pẹ́sẹ̀ fọ́ọ̀rọ̀ ìwáyà yẹn òun wà kàn sí fẹ́ kó dájà máa lóko tó bá dé ìyá àwọn tó ti bá fẹ́ wáyà olùkọ́ àkókò mi lẹ́yìn ọ̀kan gbogbo yòókù síbẹ̀ ń dẹ̀ lórí ní ìtàbá bá ti di mú sábà bá kàlẹ́ gbà ẹ̀ ẹ̀ sọ pé kí gbogbo ẹ̀ tọ́ta àlẹ́ yìí hmm? bóyá àlẹ́ yìí ọ̀kan àlẹ́ yìí gbogbo wà lẹ́yìn yìí alẹ́yìn ló ti lọ lárúbá yọ tó alẹ́ ọ ẹyẹ ọ̀pọ̀ tó náà mọ́tòkọ́tò tó fi ní ìrìnà ní oṣù ní ìtọ́jú bá lé bá ẹ̀kọ́ àwọn sáà ti máa bẹ́ẹ̀ kọ́ ni ó rí àlẹ́yìn ó rí àlẹ́kùn ní ẹ̀kọ́ ló lọ bó bá lọ sùn láàrin oṣù àgbà ẹgbà ẹgbà òní mọ̀kọ́ láàrin torí ó fi lárúbá wá gbá abáyọ̀ rẹ̀ àwọn àkọ́kọ́ mọ̀kọ́ ìwáyà hafi ìwáyà àwọn ọ̀lẹ́ ní ẹgbọ́ ìlú ìdí àti ẹ pẹ̀lú káàkì ju yàpá àti yàpùlù yàpùlù rẹ̀ díẹ̀ díẹ̀ ní ìlókù tó rí kó wá ọrọ̀ yẹn wájú ọ̀la lọ àwọn apá padà ní pé ọlọ́ọ̀tí máa ma fi kẹ́ ẹ̀ tí ó ṣe dáadáa ọlọ́run àwọn akọ́lù tó bá wọn lọ ìgbé ọ̀rọ̀ àti àtàwọn lọ ṣùgbọ́n igbó tó lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lórí ọwọ́ àti ilé ìtura tó bá fẹ́ tẹ̀ wọ́n tọ́ ìyẹn wá làwọn akọ́kù ti tẹ̀ ìgbà yẹn ìgbà tó tẹ̀ tán ó ti balẹ̀ débi kéńtà táwọn ará mọ̀dínà fẹ́ máa tẹ tí wọ́n náà ó ti à ẹ̀tọ́ àti ìgbó wọn náà dáàbì kẹwàá tó lọ pé ẹgbẹ́ ìgbà dáàbì ìgbà lọ pé inú kẹ̀sí ẹgbọ́n yóò máa kàkà tó bá ní kọ́dà àwọn akọ́tà àwọn bá díẹ̀ ní buhari ọlọ́wọ́ ọjọ́ mi tẹ́lẹ̀ láta fa òní lọ́nà fa tẹ́lẹ̀ ká ní lọ́nà lódò lọ́nà kọ́ òjò lọ́nà lọ́nà lókè tẹ̀lé bí wàhálà ní lókè náà. Ee, ẹ̀sìn kúkọ́ lọ́mọ tó lọ́mọ kálẹ̀ ní. Wọ́n ti fẹ́ lọ́wọ́ ìlọ́mọ máa bá ẹ̀gbọ́n lọ tó kọ́ wà lọ àmà lórí kò lọ méjì sí wọn kan tàbí ọba ti tà lára àwọn ọ̀nà ìyá fura kúrò ewu ya ya owó ni wọn fi kọ òun bá wọn ní ìdíkẹ ọ̀nà ọ̀kadà lẹ́yìn olùkọ̀dà lẹ́yìn ẹ̀rọ pé nígbà tí nǹkan lẹ̀ kan náà ní gbogbo yìí táwọn yẹn lẹ́sẹ̀ ní ká náà rí ká but àwọn èèyàn ti mú wáṣù lẹ́nu wọ́n kò mú wọn gbọ́ lórí ìrún ẹ̀rẹ́ náà lọ́dún pẹ̀lú ẹ̀ mọ́ òun ló fi ṣe ilé wà ní gbọ́ pé yẹ́n lọ sí àtẹ̀rẹ̀ ìgbà tó ní náà ta àlẹ́ yìí sẹ́ni tó bẹ̀ dígbò òun ti ti há sí mú ká pẹ̀lú lọ. kò sílẹ̀ òun ò dúró tọ̀ ìkìlá àásìmù gàrí òun ni bíbí náà wọ́n lọ ẹgbẹ́ ayé alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ kọ́ làáṣẹ́ nírùn lórí ìrùn tọ́lá gbọ́lẹ̀ tọ̀ kìlá àlàdà ọ̀pọ̀ bẹ́bí nígbà tí ó dáàbò sá tẹ́gbọ́n tó tẹ́lẹ̀ nígbà dáàbò ní kí àyẹ́sẹ̀ ìfẹ́ta bí ti lára àwọn ọ̀rọ̀ yìí jáde tọ́ ó ní àwọn ẹni tó dáàbò lọ́wọ́ ó ní lára àwọn ọ̀rọ̀ ìfọ́kọ̀ nọmba ah, wà àwọn ní kí àyà tó bá jà òun ló fi ní bí wọ́n tó bọ̀rọ̀ wọn ní kọ́ńtẹ̀ nọ́mbà wà ní gbà kéye bá ti níbi ayà ìrọ̀ àdàkọ̀ náà ó lè tọ̀ tó gbóòórì ara tèsí nọ́mbà dédé. tó náà ìdí mo kí sọ eléyìí ni pé tó bá ti ju wúrò ìfowópamọ́ àbáwà lórí wà nínú pẹ̀lú àwọn ẹ̀sìn wà á náwó làwọn ọmọ ẹ̀gbọ́n wà á náwó gan

ẹlẹ́sìn tó wà lẹ́sìn ọ̀sìn pé èèyàn máa ń ṣe sẹ́yìn sí ìròyìn mọ̀ fáwọn èèyàn ní ẹ̀sìn òfin kàkà lẹ́sìn tàbí ẹ̀sìn tó kú òtún tẹ́lẹ̀ tó ọlọ́run ló yọ wá láwùjọ wa kó ní dúró àpapọ̀ ọ̀nà ìgbà bí yà wá. àbá wọn pàdé ìsọ̀rí kàkà bẹ́ẹ̀ ẹnu tẹ́ ẹgbọ́n kò bá dẹ̀ tó ní orí mẹ́wà nínú ẹbí èké títí yẹ bá ta ló ń sọ ìṣòro ilé tó ẹgbẹ́ wọn láti ibi yìí sábà máa ń lórí ilé ya gbogbo ẹni tí kẹ́ sọ́dọ̀ kan tó yá ti wù ti wá o náà wù àbáwọn yẹn yẹ ẹ sábà tó ní sọ ìṣòro ilé àwọn

ọmọ ya pàdé nọmba báyìí pé nọmba báyìí ló ń ṣọ́ ọ̀rọ̀ ìmọ̀nà náà lọ́wọ́ fi kẹ́ ọ ọ̀rọ̀ kó bá ń kẹ́ náà lọ́wọ́ ọ̀dọ̀ torí báwọn tẹ̀ kan ṣe rí ilé ó dé ká wà ní ìlànà níbi tó bá parí ó dé ká wà lọ́rí ó dé ká wà ní kí dé ká wà lọ́dà wọn kò sí òun náà ló wọ ẹgbẹ́ ló wọ sẹ́kọ́ndì ló wọ sẹ́kọ́ndì kò sáǹfà ní ibi kékeré kékeré alẹ́ ẹ̀lẹ́ lò. ara kan ti àwọn tó bá ti kéde ẹ̀sìn fún wa wò ara kan tí àwọn kékeré àwọn pípẹ́ ti àpò ara wọn. lẹ́yìn títí wọ́n méèkì báyìí wà lánàá. tó bá wọn díẹ̀ bá bọ́lá tó lè kàn wọ́n àti nítorí tó kálí kéde. nígbà tó padà dé wọlé tó èèyàn mélòó lẹ́nu nínú títẹ́ ló lè ka báyìí ní èdè rẹ̀ tó bá ní. mùsùlùmí ò láti jẹ́ àpárá ìkọ̀wá. ìyá wa wí àbọ̀ sọ̀rọ̀ mi ta ìta ti sọ̀rọ̀ yìí díẹ̀ ta náà èyí wa. tó bá wò yá sọ̀rọ̀ yìí náà ni wọ́n yà ní ìgbà kò kẹ́rẹ́. lọ́ba òwúrọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sílùú ajá ńlá kẹ́kẹ́ ojú àwọn ọ̀nà wa èèyàn mélòó ló gbọ́ ọlọ́ àwọn tí àti màjá àti ẹ̀rọ ìṣọ̀rọ̀ wà wà wà áàdì ẹ̀rọ sàgbọ́n wà wọ́n jẹ́ àwọn fúlàwù àwọn àpá àti ń sàǹdà ó kà fún ọbẹ̀ náà ni wọ́n ní bàbá áàdì bàbá áàdì ẹ̀rọ ìpàlà fún áàdì so tàkìrìbù lòlù kí ẹ ṣe nǹkan kó wọ mọ́tílá ọmọ iṣẹ́ ìṣẹ́ tíṣẹ́ lórí lónìí. tó bá ti ṣe ọ̀nà kan náà lẹ́kọ̀ọ́ tó bá bóò láti lè ṣe pé rọ̀hán àwọn yóò dì máa rí ha ibù pẹ̀lú mẹ́tọ́ọ̀dù òní òní tó náà ti ṣe kó sì náà ó ta kó bá ti ń tẹ̀ ẹ̀kọ́ náà tẹ̀lé ó ti ta kó náà bẹ̀rẹ̀ ẹbí ìtọrọ táwọn èèyàn kú rí kàn ká òun náà ló náà bá fi lẹ́yìn ìlú. bá a bá ní ká ti jọ dúró bá a ti jọ wà ní ìyàtọ̀ bá ti dì sí gbogbo àwọn tí a bá ń fi ń jọ wọn ti kọ́ àwọn ìdè kan. lóòótọ́ nígbà náà yóò lé o gbogbo wọn bá kẹ́kọ̀ọ́ gá tẹ̀lé ní ìdí fún àdéhùn pé wọ́n tra pé ìfọ̀ náà ó ti ń sùn lánàá tó bá fi sọ̀rọ̀ táwọn táwọn bá ń tó bí ẹ́ تقرأ من القرآن قرأت إيمان من القرآن عربيا عطا عطا عطا عطا Ojú translate yẹ kí ẹbí ẹ wá translate o, ẹja kéèkì yìí kọ̀ọ̀tọ̀, ẹbí náà tù èdè láwá sílẹ̀ ẹnu. Ọ̀nà kí ẹ bá bẹ tó lẹ̀ lọ́wọ́ bá wọn kíkà translate rà nù. Irú translate àtàwọn ajá àjà ìjọ, tẹ̀sán àwọn afá àjà ń fẹ́ sọ náà òun wá lọ kan òun wá mọ̀ kan ní ìgbéyàtọ̀ sí iná tó ti lára rẹ̀. Àwa ni bó o ti dá àwa náà wá gbà pé tẹ̀lé ọ̀tọ̀ ti dá wa. Lẹ́kùn ti translate táwọn àbò ti dùn fún gbé. Àǹfààní wa mẹ́rin èyí ló ti dá wa. Ọ̀wá mọ̀ ni ọ̀rọ̀ láti ní Yorùbá àti òyìnbó lọ. Ilé àmì sọ́rọ̀ sọ̀rọ̀ náà fúnra àti níbi èwo bàtẹ́sà náà tó yọ bẹ́ẹ̀ tó àwọn ìjọ ìjọ ìjọba wọn ni àwọn kò sí ẹgbẹ́ wọn lọ́dún yẹn ní ti tó yí mọ́tàlì mọ́tàlì yẹn tó yẹ mọ́tàlì dè tó tètè ọlọ́run bá tó ṣe ara wọn lọ́wọ́ sẹ́yìn bí àná ìjọba tó mọ́ tọ́lọ̀ tó ṣe rọ́pò tàbí káàkiri ibi táwọn olùkọ́ olóyìn apá àbẹ̀dẹ̀ lápapọ̀ ní ìṣẹ́lẹ̀ ọ̀hún ní ìpè wọn tó nà tó bá lè tó ibi tá a ti lọ òní wípé àwọn ìwúwo ló ka báwọn ṣe kà á wọ́n ní èmùjọ́ ń sọ pé àwọn tó ń kẹ́kọ̀ọ́ á ìyàpẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn nípa hamza fẹ́ fẹ́ hamza hamza tó wà ní 断了出来，叫他们在你家把我东西了。我们我安了一打呀，在这个地方。وأنه أو وأنه كان يقول سفيرنا سفيهنا الشفقة وأنه ظننا وأنه كان رجال وأنه ظنوا وأنا لا نظلم وأنا كنا نقول وأنا لا نبي وأنا منا صالحون وأنا ظننا أن لم نتبقى أصحى وأنا لما سمينا أحي وأنا منا الصالحون ومن ومن القاصد قال قبيل بلاد وأنا وأنا وأنا فقال وأنا يعني لا وعي لا وعيك بلاي ففتح الحمزة في حال المواقع لا وعيك أو أخاف مشكو حمزة بلفاتة وقال وعن وعن وعن وعن أما أرفاك ابن عامر وحمزة والكفاء وخلق وحق أنا وأن لا وعيك وأن Eh, itu àwọn tó ń bọ́ ìgbà gbàgbà àti sáré náà àwọn náà kàwá án náà àwọn òbí ta ọ̀sán àwọn sáà nínú wọn ti kó pọ̀tù àwọn sáré wọn bẹ́ẹ̀ alhamdulillah so lórí níbi ẹ lọ́nà mi dé ìlà wàá náà ẹ̀ yóò fẹ́ há kúrọ̀ owó ní ti kàn sẹ́ńtì wà pé tó bá bá ti gbá wàá náà lára ọkọ̀ mọ́ fún wa wàá náà yóò lọ. ara pípa ló ti tẹ̀ àwọn àkáǹtẹ́jọ́ kúrò gbogbo ẹ̀ ẹ mọ̀ tó bá lẹ́sẹ̀ á kú gbà wọn irú àwọn àpapọ̀ máa ń rà ẹ bá mi gbà láti fi gbà lẹ́sẹ̀ ẹ fi gbé sí lọ. èèwọ̀ ni yóò rọrùn fáwọn mùsùlùmí jù hmm? èyí náà ní kókó tó bá gbọdọ̀ wọn sáyé àkọlé lẹ́sìn àkọlé nílẹ̀ ẹ̀sìn. kò sáfà ní ti pé tèmi ní ó pé kó ló bá lè jù kọ́nà ti bá a ẹ́ tán ti gbà àti wọ́n ti bá wọn àpá ẹ̀sìn ó ti ṣe náà nù pé kò bẹ́ẹ̀ nígbà tó lọ́sì ìdílé ṣe òun ní sọ fún mi à ń sọ ní hajj ní àtàlọ́ àwọn sọ àwọn ọ̀rọ̀ àwọn ọmọ ìdílé ajá pàdé ẹ mọ̀ pé nígbà mẹ́ta lọ́wọ́ àwọn ọmọ pé ẹ̀bẹ̀ ìlọ́wọ́ àwọn ọmọ àti ẹ̀ka láti bá a ti tàbí ní sẹ́yìn àti ìdílé ṣe nǹkan ó lè sọ pé bóyá ọ̀kan lọ́lá jù kan lọ àmọ́ kí ni ṣe kìí ṣe. إني أعلم بك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك شريك لك إني في سيدي مجدد لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ọ̀kan tí tí ọba tí mi ò gbà tó bá lọ́wọ́ tó ilé yìí ó fẹ́ kàkàlá ìbáraẹni àwọn ìṣòkè nínú ìwọ́wọ́ ló wà wọ́n mẹ́ta nínú tó mẹ́ta àtẹ̀lé mi tó bá yọ ọmọdé náà mẹ́ta ẹ̀ náà wà wá ní ìṣẹ́ láti mú èyí tó bá rọrùn tí kejì ò bá bàjẹ́ wọn ọ̀kẹ́ ló wà wá wọn wọn torí tẹ́lifá ìgbó náà ni òun sọ̀rọ̀ kita tahu yang terbaik labbaika Allahumma labbaika eh labbaika kí n lé kita ọmọ oh, bí àti olówó lẹ́gbẹ̀ẹ́ yẹ kọ́dà lórí ìwọ̀n tàbá rí ìyẹn kẹ́kẹ́ bó ti rọ́bì ààrẹ ní fókùnmù pátá ìpè òdòdó ìpè wọ́n tó ń jẹ́ ìpè òdòdó ìpè ìyàwó ìpàtà ìnà wọ́n rí bọ́ọ̀lù bá wọn ìṣòro ìjẹta ohun àná pé máa lè sọ ẹ̀dá rẹ̀ àbí ìkàtà kọ́lẹ̀ náà. tó bá ti yọ ẹ̀kọ́ ní ìlú mọ̀tàn èyí kẹ́rì náà lè tọ́jú ìlú wípé ẹ̀sìn náà wọ́n àgbà tẹ́ báwo arúgbáwò ló wà jùmùlà mẹ́rin ní oṣù yìí àdábọ̀ fún wa pé mẹ́rin yóò jẹ́ yẹn ni ó ń kálù fún ìkọ́tù rẹ̀ tó ń lè iná kò mẹ́rin olórí làbẹ́ ìkáwọ́ mọ́mọ́ làbẹ́ ìdúrà hmm? àti wọ́n kó ká làbẹ́ ìkáwọ́ mọ́mọ́ làbẹ́ làbẹ́ ìkálá ṣẹ̀rí ìkálá tóbi لبيك إن العام والنعمة لك والملك منك لا شريك لك منك àti ní tí ó ká labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik lórí ẹ̀dà àmà wà ní ìmọ̀ta látàwọn olóko mẹ́ta la sharika jùlọ mẹ́rin. náà àwọn tí wọ́n ń wá jọ gbà pé náà ká jùlọ ilé ìyàwó àwọn náà tó wá nílùú láàbù bíi ẹ̀dà àmà ṣé iná ìhàmdà ní káńtà ní àbí ánà ìhàmdà pé pẹ̀lú ẹ̀ka ánà ìhàmdà ọ̀dọ̀ jọ́nà ayé kàkà gbogbo ẹ̀ làwọn àpá àjọ ẹ̀rí táwọn ẹni sọ wípé àwọn àbáyé rẹ̀ pé gbogbo tẹ́lẹ̀ ìgbẹ́ jáde ìlú pé tó bá fẹ́ lọ́wọ́ pé ilé ìgbẹ́ wa ní kájíbá pé ìtumọ̀ akọ́ báyìí ìbáyìí ló ń báyìí láti sáwọn ìlú ìlú láti máa wo sáwọn ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu kọ́kẹ́ tó tó ilé ilé ìlú káta ìlú jùmọ̀ ó lè ta táwọn ìgbà tó wà á nà wú wà é nà wú làwọn wọn kà níta kan tí àwọn àjẹmú bí yóò ṣe máa lo pé iná tẹ̀lé iná tó bá àwọn ọ̀dọ́ wọn tún ń gbé àwọn àjẹmú lọ pé iná tẹ̀lé iná agbọ́pàá wà iná wú àti wípé wà iná tí wọ́n yẹ́ máa lórí iná aláwọ̀ ọ̀hún tí dà sí àwọn ìfọ́sù tájẹ̀ tó bọ̀ ọ̀hún wà tọ̀tọ̀ wà lórí tájẹ̀ ní ìlú bọ̀ àwọn tó máa kàlẹ́ wà á ní nàìjíríà tí mi tó wà lórí títà rẹ̀ ti kàlẹ́ tàbí ìtumà lókun bẹ́ẹ̀ ní àti kẹta kò sí ìlú tàbí yàtọ̀ kíkà rẹ̀ ìwà ìtàbíṣì náà ìtumọ̀ lóko. Kìí sọ̀rọ̀ wípé náà kíkà báyìí kò rọrùn. Àwọn àpáta wà á nà mí ní lágbára ìkómi ìlú wípé àwọn ti wá ìgbàwọ̀ láti rí. Wọ́n ti ṣe áàpù fún fàámà náà ilé ẹ̀rọ lọ́kùnrin ti sọ̀rọ̀ pé yá sí ìlà òṣì tó ánìmọ̀ ní ìkọ́nà àhámà náà yìí àgbà òhánìwọ̀ bìí ní jẹ́ kùránì tó sábà pé wà á nà ní wà á ná àmà náà a ti gbàgbọ́ pé á nà wú tààrà ẹ̀dọ̀rọ̀ bì àti wípé bá tẹ́lá sọ́tọ̀ àfúkàbọ̀ láì àfúkàbọ̀ láì àfúkàbọ̀ láì àwọn ìdáàbò ló gbé ni wọ́n sọ àwọn tó láti sọ àti ìta ọmọ pé ìtàkìjà ló wí gẹ́gẹ́ àwọn táwọn fẹ́ fún wọn nítorí à kò lè lọ wọ́n pé ìgbọ́ tí mo bá fẹ́ jẹ́ àtù lórí ìgbà tó jẹ́ mọ́ ìlú tó wá ní mọ̀ ìlú bí ní àbújá bí ní mọ̀ ìlú ha tó jẹ́ lọ rí ó gbọ́dọ̀ pé àádá nǹkan tó fi ṣe dáhùn yẹn tàbí nígbà tó tó bá lè wá bí ànà wá bí gbégbé tí bá lè wá bí ànà àwọn tó lè sáwọn ọ̀dọ̀ kọ́nà kìtàrí àjá lábá ẹ̀mà àánú àti gbogbo wọn mọ̀ láwọ́ àjọ wọ́n tó wá ní kéèkéè wá àjọ ti kàmì lọ́dà mẹ́rin yá wá tó mọ̀ fún yóò náà lórí àwọn ẹgbẹ́ òkú òkú nǹkan báyìí bá wà ní ọkọ̀ wà á ní ìka tó wọ́n sọ̀kà nìké nítorí nípa fẹ́ fún ara jẹ níbi àwọn ibi táyé wà fún wa lé àmì nípa kẹ́ni bàbá ẹ máa yẹ èso àwọn ìṣòro tó máa há lẹ́nu àlè. tó ẹ̀yin tẹ́ bá máa náwó nìkan lẹ́nu ọmọ sẹ́lẹ̀ ọ̀pọ̀ tó pé bàbá tó ń bọ̀rẹ̀ pé wà á nà wí àwọn òbíyà ti gẹ́gẹ́ bí bàbá máa ń dá nìyí wà á rọ̀ta tó ikú wájú á nà owó lọ àwọn kò fi yóò náà bá a èèwọ̀ rẹ̀ rẹ̀ nígbà tí bàbá bá sọ̀rọ̀ tó ti ní náà àyíká tí bá ń tẹ́ náà ni olùkọ́ àwọn òbí ló gbà bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń bá kéèké ní kìtàrí kéèké tó bá wọn nígbà tí àwọn àmì àwọn onáwó bá a lọ. èso rẹ̀ ọ̀sẹ̀ tó jẹ́ fún bẹ́ẹ̀ wọ́n máa wá sí káàkiri ó ti yé ìrèlè lọ. àwọn wà tó tẹ́lá fẹ́ ní lórí aláwọ̀ àwọn máa sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣáà tó rẹ̀ lórí mọ̀lẹ́ lórí ẹ̀rọ pé àṣẹ ìlú ni màálẹ̀ wọ̀ ẹ̀wà ni ẹ̀wà wọ̀ ni fàámà nàbì ẹ̀ ẹ̀wà wọ̀ ni ìwà àmà nàgà ni wọ́pọ̀ dàtí náà àgbẹ̀rù wọ́pọ̀ dàtí náà àyàwó àtìkúngbà lóòrùn wípé tìrítà òjì ìlànà ẹ̀yẹ̀ ìjọba àtàkì tó tọ̀tùlọ́pàá ní gbogbo ọ̀nà tó ń gbà ánàwùjẹ́ òṣìṣọ́dà ní sábà mẹ́lọ́wọ́ ìlọ ọlọ́wọ́ ánàmọ̀ká dàní ládélẹ̀ wàá nà jẹ́ tọ́bátọ́bá mú ní náà wò ó wò á ní tẹ̀lé ẹgbọ́n onídìí àti apá ìdí àtúgbà tó lè sọ fún ìjẹ́ basic lágbára òṣèlú òun ló fi gbà yìí ìwọ́n ti bá ti bẹ́ẹ̀ wọ́n àti èsì àtàkù ló dágbà yìí nínú ọ̀rẹ́ ìjọba yá ọ̀rọ̀ tó ń kéré ní kókó lẹ́bi mú náà ìdẹ̀kùn mi. ó lọ ọ̀gbà yìí náà tó wọ́n ní àwọn ilé ìka àgbà àwọn ọmọ àwọn ilé ìka àwọn gbogbo ẹ̀ pátápátá àti àgbẹ̀ wọ̀wọ̀ àpapọ̀ àbújá apá ìṣẹ̀lẹ̀ ìlú ọ̀pá àbújá fáwọn wa ó wà ní pẹ̀lú wọn kí sara lọ́sọ̀rọ̀ wa láì lẹ́ka pé wàá náwó kàá lọ́wọ́ náà náwó kàá náwó wàá náwó kàá náà yẹ̀kú wàá náwó kàá náà ìgbà tó àwọn yòókù wà é ná lọ́wọ́ ẹ̀ é ná lọ́wọ́ sàkàrà wà é ná kó ná kó lè ná lọ́wọ́ kàá. àwọn yòókù táwọn ẹgbẹ́ mú fẹ́ sọ̀rọ̀ wọn. àmọ́ nípa kájọ àgbà ìlú ìtura. Oúnjẹ tí èèyàn bá máa gbogbo àwọn eléyìí ní àwọn ìlú. Sẹ́wọ̀n tó lọ́ọ̀ lóye wá lọ tó ń fi ayé dáwà. Ilé táwọn àbá kan bá tún òun bàbá rẹ̀, àwọn ìlànà ìlú àwọn kan kọ̀ lé ti wọ̀nyí àwọn tó ń sọ pé àwọn òye dáa ni. Òun ti ní ìtọ́jú òun bí bàbá yìí ń ta ẹ̀ wá jẹun, bí ṣe ti wàhálà, ẹ̀ ti pàṣẹ wàhálà wàhálà ló wà ní mọ́sá àbùdó àrùn ẹ̀yìn díẹ̀ lẹ́ta wàhálà náà àbí àwọn òkú ní àpá àkọlù ìjùmọ̀ àwọn àkọlù wà nígbà tí gbogbo tó wà láti lè kàn lọ àrùn àbí àyè nítorí òkú tó wà nítorí òkú tẹ́ òní kàá pẹ̀lú náà ní ilé ìwò jẹ́ ìwọ́lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ìwọ́lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n ìwà ìṣòro à ní kíkà náà sì ní ṣẹ̀rù ká àmọ́ gba àwọn tó ń kà alhamdulillah tó máa ti kẹ́ wọn fáwọn tó gbogbo ẹ̀ ní wọ́n fẹ́ náà wọn. Ṣébi bá ti gbẹ́ lórí báyìí náà àwọn ìlú ọ̀rẹ́ àwọn ti Débi bí ìṣòro lọ́dọ̀ wọn báyìí, wọ́n sọ fún ọmọ bò wọ́n bá ti àtàn. Mo wo kíní kan tí àṣẹ àwọn ọmọ ẹ̀yìn bá máa pẹ̀lú àgbàfà ọkọ̀ bàbá àgbàlagbà amísọ̀ àwọn àgbàfà ọgbọ́n ọ̀rọ̀ àlàyé ẹ̀ bóyá ṣéèlú tó àrẹ́wọ̀n ní àrẹ́ nìkan. Bìṣárí náà fẹ́ kà fún ẹ̀. Ẹ̀yìn tó wá fẹ́ kà fún ẹ̀. Bàtà àjọ fájà yìí. Ṣé ẹ nígbà tí wọ́n ti sọ́wọ́ àyè? Àkà ńlá ńlá máa lọ nígbà tí wọ́n ti gbẹ́rù ọ̀gbìn ilé òfin tó jẹ́ jẹ́ ìgbà àwọn ilé àbọ̀ àwọn ilé òkè náà tàbí so àwọn ìmọ̀sáyé ìtọ́ ọlọ́run ti tẹ̀ ń tù mí so nínú mẹ́ta ẹ̀ka ti sọ ẹwu pàṣẹ ní tó ní àwọn òní máa wọ́n ti ka wọn náà àpò àjọ ẹ̀jẹ̀ àsùgbò ṣéde sáà náà bí ní kí a bí àwọn tẹ̀sí bí èyí nígbà áàpù bá fi fẹ́ tó ṣe ní ọ̀sẹ̀ lórí pàtàkì kí ni ìtàlẹ̀ ọ̀rọ̀ tó ṣe tó lọ́ọ́ bá fẹ́ ẹ̀lú sọ fẹ́ sọ yìí iṣẹ́ tí wọ́n ti kọ́ lọ sọ̀rọ̀ bàbá lẹ́yìn ìgbà tó bá lọ sí bó o bá fẹ́ ní kò tó lásì pẹ̀lú àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ó sì mọ̀ wọ́n pa rẹ̀ kódà nígbà tó o láti ìgbẹ́ ìjà rẹ̀ náà ó sì máa fara mọ́ lé. ó ti fẹ́ náà mo sọ̀rọ̀ fún pápá náà mo yà wọ́n ní ẹni ṣé káwọn ìgbẹ́ alẹ́ rẹ̀ wọ́n mọ̀ wọ́n tún bẹ̀. nígbà tí wọ́n máa láyé nígbà wo ni ṣé káwọn lè sọ pé ẹ̀rọ ìlú ń sún náà ó bá tẹ̀lé àwọn ìlú ń sún náà níjọ́ ọ̀pá àti ìlú ó ti sí ní àlàyé kọ́lá tó torí àgbà kékeré àwọn ọ̀hún bá ti wọ́n ètò ọ̀rọ̀ àbí tó kàwé ìgbà tó dájú ọmọ akó sábà ń parí sí ìlànà tó pé sábà ń parí sí ìlú ń lọ sí ẹgbẹ́ rẹ̀. Wọ́n bẹ̀ wá wọn ní ìgbà láti wọn láì máa bẹ́ẹ̀dẹ̀ àwa làwa ń sọ ọ́nà àti yóò ṣe ká wọn ní ẹgbẹ́ oṣù náà àwọn adarí bá á kí ẹ tó wí kí wọ́n bí àwọn àti jẹ́ ọ̀bẹ́ lọ fún òfin bẹ̀ wá pé dáàbò sọ lẹ́yìn ìgbà sọ ọ́ tán láti ẹni tó wá sọ náà àpòlùkà oníṣúná àwọn ìyá táwọn kan yà pátá nígbà tí wọn máa ń náà apá owó àwọn ìmọ̀ tó kún kún oníṣúná mo kà wọ́n ti kọ́ oníṣúná ni mo mọ̀ wọ́n ti kọ́ ẹ̀wé ha wọ́n lè ní wá bẹ̀rẹ̀ ẹ̀rọ òhun lọ̀ṣàrà lọ́wọ́ lẹ́yìn tó bẹ̀rẹ̀ àwọn kan ti ń bẹ̀rẹ̀ ẹ ti tàbí ìyọ wọn ẹ ti tàbí ìyọ wọn ẹ láíláí láíláí láíláí lóde ẹ nìkan bẹ tó wà lọ́dọ̀ ọlọ́pọ̀lọpọ̀ kẹwọn wọn bá tẹ ẹ̀yìn ó wá di pé kí wọ́n dẹ̀ ní tó wù náà wá pé kò yẹ kó yẹ ó gbọ́dọ̀ gbẹ́ mọ́ kọ́kẹ́lẹ́ nì. ẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ láti wọ̀ ẹ̀rọ صراط إن الله يدافع عن الذين آمنوا Ìfọlọ́wọ́ òun ní máa ń yóò tó tẹ̀ yóò ti bẹ́ẹ̀ àgbàdo Ọlọ́run àkóńtò àgbẹ̀ pé àkóńtò ìdájọ́ máa jẹ́ ìpáwọ̀ bọ́lá bá ti ga sẹ́yìn ìwọ kà bí ikú irú nǹkan yẹn ló ṣẹlẹ̀ sí àwọn àgbẹ̀ ẹ̀mọ́. Olú gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ bá bá ní bá mi ní akọ síláṣẹ́. Ọlọ́run bá ń wò wọ́n. Ọlọ́run bá náà ń lò ní aláṣẹ ìkọ́ bóyá nítorí pé bá ilẹ̀ lọ́rùn àwọn èèyàn tí wọn ní ìlàsì òun tàbí àní pápá so mọ wọn lè bẹ̀rẹ̀ sílẹ̀ ọlọ́wọ́ bá ń gbà wá apá ara lọ sábà àní wà kó wọ́n fi dé àwọn èèyàn tí wọ́n kàfẹ́ ló pẹ̀lú bóyá the happy how the bad thing is not bẹ̀rẹ̀ sílẹ̀ lẹ́yìn àtúnlọ́wọ́ bá ṣe tó ṣe fáìlì owó mọ́ sí ọ̀dọ́lọ́wọ́ gbàtó fi di three hundred years lẹ́yìn two hundred years ẹ̀yìn ẹ̀kọ́ ọ̀gá wọn láti bàbá àgbà wọn fẹ́ẹ́ lè dúró pé ní kárọ̀ àwọn ọ̀rẹ́ ìṣọ̀rọ̀ ń gbà pé ẹ̀ẹ́n tó fà á ni pé àwọn tí wọ́n wá kú gan lẹ́yìn náà wá ojú òfin. pé iṣẹ́ rí kó tẹ̀lé pé náà ní kò wọ́n. àwọn ọmọ ọba ní ṣe ìrọ̀lẹ́ abára. ẹ ẹ bá sàbàtẹ bá tó sọ̀rọ̀ ẹ̀sìn tó tẹ̀lé. ọlọ́run ti ní ìtàn fún fẹ́ràn ìgbé ẹ̀rọ yóò tẹ̀lé ìgbé ẹ̀rọ ìṣọ̀rọ̀ ẹ̀rọ tó kọ́lọ̀ wọn fẹ́ ha ẹ lọ́wọ́ nígbà mi máa fẹ́ àti ẹrú mi ìmú fẹ́fẹ́ gbà tó gbogbo ti gbà lọ́dọ̀ ẹ̀wọ̀n tó sì tó bá ti sáà ìpẹ̀lẹ̀ tẹ́ bá lọ lọ́dọ̀ ni ọlọ́run ó bẹ̀rẹ̀ sí sáà rẹ̀ bá ga yóò àti kó kú sí bẹ́ẹ̀ nínú. torí fún òní tẹ́ kú gbẹ ní inú tó dá fẹ́ tó èyí tí ló dé tó tó àwọn ètò ìgbà tó lábẹ́ náà Ọlọ́run ní ìṣẹ́ كون يسمع حديث يقول لا أحاط الله عبدا كل ما كان يقول في الإسلام يلا قديم ريكو مكتبه المكتبه ريكو رفع ملائكة بقول لك بقى كده يعني سامع ملائكة كده أو هذا على إذا قوم من يجي كده على داري ملائكة كده هو مقام دول يوم كل شيء ده باشي كده أنا جاي إيه وتنزل كده كده يوم كده يوم àrà bọ́lọ̀ ọ̀pá bí òní. Kọ́lá ó lò máa dìbẹ́ ní òun ò ti kò ti wà. Bẹ́ẹ̀ náà ni kò bá ṣe fẹ́ràn kan máa ń bẹ ọ̀rọ̀ òkèèrè ńlá ni àwọn ọ̀pẹ̀ ìpàdé ni. Ìjọba ọ̀pá fẹ́ kọ́ mi. Wọ́n ẹ̀ ṣe yóò wá fáwọn àmì orí rẹ̀. Bẹ́ẹ̀ pàdé lé tẹ̀lé fi ń wò pé yẹn dáadáa yóò wá fún yóò wá nílé kó o ní ìfẹ́ jì. so ní ìyàmá ìfọwọ́lọ́pọ̀lọ́ máa ń ta kò ká lé ní ìgbà tí a máa ń lò ìfẹ́ ọlọ́pọ̀ pọ̀ sí fáwọn ẹni rẹ̀ títí gbígbà yàrá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nínú ọkọ̀ yóò sọ náà ikọ̀ rẹ̀ olóòwò yóò sọ ní àwùjọ wọn apá ọlápá àwọn ìlú rẹ̀ ẹ̀rọ tuntun ọlápá àwọn afọ̀fọ̀ ọlọ́pàá ẹ̀kọ́ rẹ̀ gbogbo àwọn dára tó so máa kàn sínú lọ gbogbo òfin tí bá lóko máa ọlọ́run ọba mi dúpọ̀ rẹ̀ ìgbàgbé kọ́lẹ́sì èyí ti wà yìí lọ́dọ̀ ọ̀nà ilé ẹ̀kọ́ iná kò dé màlọ́. Ero kò dé màá wà láàrin àti ìgbìmọ̀ náà. Ẹ̀kọ́ ọ̀nà ìpàdé ẹ̀rọ kò dé màá ọ̀nà ìkáwọ́ pàdé ìgbà nípa sọ̀rọ̀. Níjẹ́ tí mo kọ̀ yìí, wọ́n á dé òkè. Wáyé ní mo kò 就是给我可以很好的准备嘛，我走，拜。我给拜你，我走，我去走。给我怎么可能出来？我把这锅子给丢掉了。我啊，我就是我内功。kita ini orang lebih kewajiban dari Allah kewajiban orang lain. Tuh dia wajib, bah, mari kita berjuang dulu ebi wọn kò ní ọ̀dọ́ ọkọ tàbí ìjẹ ní gbogbo tó bá wá ẹ̀ka wádìí ìwé ìdìbà kí ni ìwà tó àdéhìí tẹ bá ló kà kọ́ra ẹ bá ń kó wá màmá ẹgbẹ́ tó bá ló kà kọ́ra yóò fi máa fi mú àwọn táwọn ọmọ náà gbà péré lọ́wọ́ ọba kú fókè péré bẹ́ẹ̀ bá fẹ́ máa fi ẹ̀ka ìdáhùn lọ́pẹ́ nínú pé àti àgbẹ̀ náà tó iṣẹ́ táwọn èèyàn bá ṣe tọ́wọ́ bá gbà kì í ní lẹ́gbàá tó máa bò wọ́n máa ṣe ìgbà tó bá ṣe é pé àwọn bàbá àwọn òkùnkàn méjì tí o bá àtúndé lòlù rẹ̀ tọ́wọ́ bá ní wàhálà àbúrò máa tọ́ lè ha lòun fi jẹ ìyá àmẹ́bí ọlọ́run kẹ́ ẹ máa ṣe bíríkìlà níbi tó ti ní fún yín lóúnjẹ ẹgbọ́ kí a mú ká áàtì náà ní ọmọ ìgbà ọ̀rẹ́ agbóhùn ìgbà òye lórí ìjọ ọlọ́run ti fún ewé rẹ̀ tó kẹ́ bàbá tí bàbá ti kú sẹ́yìn tí ẹ̀yìn tàbí sáyà yìí wà láti ẹgbẹ́ gbọ́wọ́ tó yìí nìkan nínú tó dúró dé àlẹ́ ìlú ọ̀dọ́ àbí ìbàdí àlẹ́ ìlú ìdílé sáà ní mú kọ́mọ́kọ́sọ̀ bá máa lé àlejò ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ musa náà wá ìbọn ó ní ọ̀rọ̀ ìyá tí a yà á nílò ayé àkọ́rọ̀ fá àkọ́ọ̀mà fẹ́ẹ̀ láti àkọ́lé ńláńlá pé ààbọ̀ mojútó àwọn ẹ̀ ìsọ̀lá ní tábàwọn amójú wọn ò àlejò ọlọ́run wa ní òkè wọn lọ ẹ̀rọ kí ẹ̀rọ fún yàrá ìpèníkẹ́ ọ̀rọ̀ ìlànà ẹ̀ ẹ̀ ń tọ́kọ̀ ń lọ ní ìrìnà ọ̀rọ̀ ọmọ àlọ́ ìjọba ẹ̀rọ mọ̀ bí ti ilé ìrẹ́ ló wà bá àdìsẹ́lẹ̀ tàbá bá ní tẹ́lọ̀ pé ọ̀rọ̀ ẹ̀rọ wọn láwọn ìlọ lè bá wọn kó lè bá wọn. bí ti gẹ́gẹ́ kò sẹ́yìn náà tó kó ilé ayé tó ní ní pé àmọ́ tọ́lọ́ bá ti kàwé tó ní pé ìyẹn ìwọ bá fẹ́ rọ lẹ̀ ìwọ ló bá ní. òbẹ̀rẹ̀ ní kí wọ́n já pátá gbogbo kọ̀ wá lè yọ dà wọ́n ní láti bí ọ̀rẹ́ pé ẹ lọ́sọ̀ ń bẹ ọlọ́ka ní àkàtú ìdí ìjà kan làwọn nígbà làwọn ọmọ náà sọ̀rọ̀ táyà ìdíyẹ ìfọ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà sí ìpínlẹ̀ ọ̀sán ọ̀dọ́gbọ́n àti máa ń kíkà ní nǹkan wọn lẹ́yìn bọ́ọ̀lù bọ́ọ̀lù pápá wọ́n lè máa kó ìjọ ìgbọ́ra kó sọ̀rọ̀ ìgbọ̀ ọ̀sán ẹni tó sọ sọ pátá ìgbà ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán pé ní ọ̀gbà rẹ̀ ní ẹ̀ka níta wà sọ fún pé ẹ má máa ka síra rẹ̀ náà ẹ̀dá nù. bí ìfẹ́ yìí ti kàtó lọ́wọ́ owó owó fún wàhálà ti ń ṣẹlẹ̀ ní ìṣàlẹ̀ sílẹ̀ mo bá ní kí ló dé ọba ní ọdún tí wọ́n ṣe ní tèèkì àpéyà ènìyàn láti ní pàrọ̀ ọmọ torí kéèkì yìí. Iṣẹ́ fún náà ní òwò lè sọ ìdọ́gbọ́n fún ní o. Ìwọ̀ kò tẹ̀sí máa yóò débi ìwọ̀ tó yọ nínú ọ̀rọ̀ ẹgbẹ́ yìí. Mo ní ẹ̀pà wọ́n bọ̀ ọ́ ló ń jẹ́ nígbè yìí. Mo wọ̀ ní ẹ̀ ń bọ̀ wá. Wọ́n ti ká wọ́n ti ká wọ́n ti. Bọ́lá ti wà ní kí n máa bẹ̀rẹ̀. Ó rè wá ní ẹ̀ lọ́dà tí máa fi ṣe dáadáa ọ̀la máa di dáadáa fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀la ọmọ mi ló ṣe bọ̀ sọ́ọ́ àbájáde ọ̀la. ọ̀la ẹni ọ̀la ọ̀la mi kà ọ̀la ọ̀la kà lọ oníkẹ́wọ́ kà sí ìrìn àti ìrìn ọjà pé ètò mo ní gbọ́ ọmọ rẹ̀ ní ọ̀la ọ̀dọ́dọ́ ọdún wọn kó tó sí kàtó àwọn ọmọ ṣé kò tó kó mi níbi tí kàtó dà ní àdúgbò tó jẹ́ kékeré ọ̀nà gbogbo ọdún sí kàtó dà ní ọ̀rọ̀ ìmọ̀ pé olùbẹ́ tó ṣé o gbà pé kí ni mẹ́rin gbogbo ẹ tí bá tó ní kíkà kíkà náà kàtó àdé náà kò ní sí ìdúró pé kí ni ìmọ̀ tó ní sí gbogbo ẹ tí bá tó ní kíkà kíkà náà kàtó àdé ó ní asábàbà mo ní kíra àwọn làákàá ilẹ̀ nìkan ẹ̀yìn jáde nílẹ̀ ọ̀nà ẹ̀rọ ìka ọ̀pọ̀ ìlú kẹrù ọ̀pọ̀ ìlú kẹrù lẹ́yìn ọ̀pọ̀ ìlú kàtà tó lọ tẹ̀sí ìlú tí mo bá kú sọ pé mo ẹ̀rọ wọn á ní ìjẹ̀dú wọn wọn tọ́sán lè ní ibo ló ti rẹ́ẹ̀lì pé kí ẹ bá tó fi ṣe kà sí dá tètè ìdálé òde kápẹ́rà ìròyìn pé pé ẹ àfíìdá ẹ̀rọ ọlọ́run bá lòun ti gbà déhùn lọ́wọ́ wa nígbà tá a ti wà lẹ́yìn ọlọ́run tó bá ń bá ní adájọ́ ìwé lájọ lẹ́yìn ìyá àwọn àwọn àgbà òbí wa pé ọlọ́dẹ máa ń fi ìrọ́ bí kóòtù ní ọlọ́dẹ ọlùwà ó ní ìpín bọ́lá ní fọ́ wọn náà mo ní ṣé wọn á ti pé wọn á ti pé òkò bá bá la. sọ fún ṣé wọn á la. Kọ́lá àwọn ọ̀gá àwọn

فوجد فيها كتابا كل منهم قدر وأحقاما ولله وجد للكتاب جدار قبيل يريد أصير على الإنسان يجب المنظومة في كيف كلهم تقريبا الشيء kọ́kọ́ bá kó ojú láàrin. ìgbé ọ̀kan náà lọ́yà nígbà tí wọ́n kọ́kọ́ ṣẹlẹ̀ ò ní tàbí tó kà mọ́. Kí tó sọ ìlànà láti bá ń bọ̀ ní orí ẹ̀sọ́kẹ́ ẹ̀sọ́ bá wọn lórí ìjà ẹ̀lẹ́jẹ̀ nípa. Ṣé ó máa ṣàkí ìjọ àwọn ọmọ Mo ní ṣùgbọ́n òun ní máa ṣàkí àgbà pé tó bá kú. Tẹ̀lifíìmù bá màlìkí àwọn ṣe pé tẹ́lifíìmù bá àwọn ètò lágbájá ọmọ lágbájá ẹ̀tìgbésùn sáré kéde tẹ̀lẹ̀kínù ní ìbáfẹ́ kú odìkú ọ̀sán kíláwọ́jọ́ ọláwọ́já ó kọ rẹ̀ ó kọ ìyá rẹ̀ ọwọ́ adáwọ̀ rẹ̀ báwọn ọ̀gá ìtàwá lé ọ̀gá jẹ ọmọ ìdílé ọ̀sán ìdílé jẹ ọmọ ilẹ̀ ẹ̀ náà bá rẹ̀ àdéhì kò ọ̀sán ní bíjà làwọn tó máa fi ṣẹ́ẹ̀dì máa fi tó kí ìlẹ̀ ìyá ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbésẹ̀ wọ́n ní bèbè ní àtọ̀ olóòtú náà ẹ̀mú aláwọ̀ nígbà pé iná padà nígbà wọ́n sì ní já àwọn olóòtú náà tí wọ́n náà gbọ́ lórí wọ́n máa ń wọ́n ẹ̀wọ̀n mi tí wọ́n bá kídà nìgbọ́ ní ìdíkà tí wọ́n bá ti báyìí tó jáwọ́ nínú àlàáfíà ọlọ́run àti kọ́lá ọlọ́run rẹ̀. táwọn ọ̀rọ̀ tó máa ń dínà bọ̀ ṣáàlà ìbáni ọ̀hún ọ̀la àwọn kan náà kọ́lá kò lórí kọ́lá tí a bá ń sì gbé lórí kọ́lá àwọn èèyàn òbí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́lá kò wá lórí àwọn òní ló kọ́ ìlà tó ń tẹ̀lé àwọn ìlú àwọn afáwà àti àwọn mo ní ìwé ìwọ́n olóòwò mọ̀ táwọn tẹ́kọ̀ kaba yẹ kẹ̀ yìí wọ́n ta sírì ọ̀rọ̀ ọkọ̀ ọ̀tún kà kaba àbí ìṣẹ́jọ́ ìwọ̀ bẹ́ẹ̀ kẹ̀ bẹ̀rí. <laughs> ọlọ́wọ̀ ọmọ ọlọ́wọ̀ sẹ́kùmá ó ní àkídọ̀ ní ibi òṣìṣẹ́ bọ́ọ̀lù dáná ọkọ̀ bá ti gbogbo ọ̀rọ̀ wọn ní. pé ìwọ́n tó bá ti mú ká lọ pé ìyọ́dá á lé mi torí ti bọ̀rọ̀ sí àbámẹ́ nítorí àwọn ìdè mú má kà sí àṣà àgbá ní má torí pé àwọn tó kọ́ láwọn ọ̀là tọ̀tọ̀rọ̀ dàgbẹ́ sí ti ti inú tèmi àgbà kọ̀ rẹ̀ àwọn ti tètè rí kó o sì bá ta tí a kò sọ yìí àti tètè ní àmọ́ àwọn ní àlùkò ní tẹ̀gbẹ́ sí àlàbà tó bá kọ̀ rẹ̀ ní ní òwúrọ̀ yọ orí ìgbẹ́nà tó ọmọ àwọn akókò àwọn akẹ́ òwúrọ̀ kan bá kó ọmọ akókò wọn ṣe ó sì mú ó sì mú kálukú ó sì kàwá sí náà ọmọ àwọn ọmọ yóò yọ lọ sí wáyé ìgbà wọn yóò فأنا أشهد أن لا إله إلا أنت أعطيه أجابة Thank you.